wrong. My father no like make man. They come our house, come find my sister. I was born and bred in Jos. My father no like make man. They find my sister come house. So this very day, he, he was driving into our, our compound. Started a young man. On top, the guy there, dada. Lap my sister. Come back. Chineke me. Who is this guy? I see one tap the guy. Obrigado aos que estão fez. Vou falar assim, ó. Hey, me quer It's a lie. She didn't tell me you came home. Oh. Come inside, come inside. Now my father ushered the guy in. Make sit down. My father drive us on my Apollo. Chibunna, Nebe, come to the room. Mikel, if you're true, please flash us. dogs out. Tell the G, come sing. They say, I ah, dey smoke igbo. You know me, no. You know me, no. How you not go mean? Why you not go talk so? When igbo spirit, they control you. For this life, not let anybody deceive you, smoke igbo or chop igbo. Because you dey chop arm. I sorry for you. No wonder you dey waste your money like this. You get worker, so you go pay salary. Oh. Hmm, I decided for you, they go swear for you this month. Igbo, immediately you take Igbo, two spirits now they control you. One like your own, your own they dey silent. Igbo own dey loud. Like the way God they shout in those days of Abraham, my son, my son. Now, so Igbo spirit they be. Now Igbo spirit na e go day. You don't take Igbo sit down for year. Igbo spirit go tell you say, man, see river on top this stage o. Oh. See river, see river you dey inside ac you go spirited say you dey sweat remove your shirt pull your shirt pull your shirt pull your shirt as you dey pull the shirt you don pull am reach here the go spirited say eh stop there stop there you go remain like that you wan button number i say no if you button number the your feel say you don high just remain like that the boss spirit dey interpret things for you the way e no be the first time my guy my guy meet me say man dey don forget chop igbo when you chop igbo you go funny You go funny pass all, all the comedians, even abroad comedians, you funny, you they get inspiration. The guy, because that time I don't hustle for Lagos. the jump boss. Now we put Igbo for rice for inspiration. When I chop Igbo finish, now enter boss sit down. Boss move. Now I see one babe sit down beside me with leggings. Fair. The laps, they shine. Igbo spirit tell me, say, touch that lap as i wan raise my hand my spirit tell me say return your hand as i dey return na igbo spirit say pause na pause the next thing now move my hand touch the lap i feel one cold the guest surprise he no believe say person dey ah inside this bus come dey look me as he dey look me na igbo spirit tell she dey enjoy am she dey ah roll your hand i roll am go front roll am come back i roll am go back na the babe tear me slap na igbo spirit tell me say that is romantic see i begin smile. Igbo. Two spirit don wonder if you go Igbo joint see where they dey smoke Igbo na yeye yeye things dem dey talk o. Oh. When dem dey gist the thing wey dem dey talk no dey correspond at all at all. Take for instance me and this bros now and this madam and maybe this madam too we dey gist. We dey one table dey gist. I fit come say man Tony you won't believe it. Last Christmas we had fun. If not for this um, economic meltdown, I believe myself and my family were going to London. You know, Ogafi can't talk waiting to correspond. Say, wow, man, you had fun last time. This time, myself and my family were going to South Africa for shopping. This Ogafi can't say, well, I'm spending the Christmas at home. I'm going to kill a full cow. You know, the gist, they correspond. I mean, go Igbo joint. You see one guy take your own drag. Oh boy, yesterday na Christmas day o. Oh. You see another guy go take you and he say one talk wetin concern wetin the guy talk. Oh boy, you know say WAEC na January. You see the third guy, he say one talk wetin at least concern WAEC. He go take say. You hear say Emeka don die. That's why when you go Igbo joint, you see somebody take drag. You think say They go come pray such prayer. Oh boy, may God just bless Percy. May Percy see two million for ground. Yeah, you want for Sam. You be thief. Two million and money, what they put for pocket? What they for? Who let the dogs out? Secondly, people like P Square and Mamuzi, the guy will be grateful to women because if it wasn't for Mary Celeste, who stopped the killing of twins? By now, the life of Pisco would have been like Solomon Grundy, who was born on Monday, Christian on Tuesday, married on Wednesday, took ill on Thursday, got was on Friday, died on Saturday. And the Bible said, This is the end of. It would have been worse. For women, and with men, we are thankful to women because Eve was not selfish with the apple. Give Adam small to make it eat. Because imagine that if refuse to give Adam apple shop, not only women for wear clothes come. Men will for come like that. And imagine say I stand this place without clothes. They do comedy. You don't go they look my face. Only God I know where you go they look. Who let the dogs out? I'm telling you, by now, when have they talk? Oh boy, if you see, if you see woman, that's all man. <laughs> Yaradua will just call fellow Nigerians. It has been awful. Thank God for women. But look, women, you've started to do something that I don't like. If you look at the woman, if you look at the structure of a woman, the coca bottle shaped woman with good factory fitted things and God bless you, ABS. Oh my God. It, <laughs> hello. Are you still there? If you see that kind of woman, you will know that she was fact, she was structured to fit into something. It they trip me how woman fit the trip from for woman. Because if I ever came home and met my wife with another woman in bed, the, the way I go scatter them for not inviting me. so I can't even imagine how women begin to feel same passion for women and when you ask these women, they say, We have nothing to do with a man. Excuse me? That's rubbish. You have everything to do with us. You may not like it, but you are not the owner of the show. You can't do without us. For you to do without us, it therefore means you want to spell a woman or you want to spell a woman without a man, or you want to spell a Mrs. without a Mister. Perhaps you want to spell a she without a he, or perhaps you want to spell a madam without an Adam. You need us. Hello? And have you noticed everything where we say women they suffer, men they inside. Mental breakdown, men. Mental stress, men. Men no pulse, men. Menstrual pain, men. Evil gynecologist guy they inside. Who let the dogs out? Me tell her say I'm a girl, big booty squeezer, teaser. Looking for a diva for she's a, and what you need is a geezer, cool like a freezer, rule like a Caesar. Me tell her say I'm a girl pleaser, big booty squeezer, teaser. Looking for a diva for she's a, and what you need is a geezer, cool like a freezer, rule like a Caesar. Me tell her say I'm a girl teaser. Big booty squeezer. Me looking for a diva for Yeah. And what you need is a geezer. School like Listen. like a Let's go. Hello, Mama Sita. You's a sexy chica. I'm a girl teaser. Baby, let me please ya. Far from a church mouse, me love a lot of cheese. Me loving your features. Can you move your feet? I'm a loopy president. You can be my if. If a girl don't wanna flow, me always delete her. Me never repeat her. Look for something sweeter. Tell me, girl, can you? Sing. Me tell her say I'm a girl teaser, big booty squeezer. You fit hold up cook food, when they say pot, plate, spoon, knife, vegetable, tomato. So if you dey island, they come Maryland and hold up, they try your cook eat, no problem. And the annoying thing is that the kind of car you drive determines on what they sell to you. If you're driving an S class, M class, Passat, 2.2, 4 motion, they just come your car. Sir, they put sir, sir, recharge cards, m MTN recharge card, booster card, star five alive, you know. But if they drive B2s or five over, those time patterns five over, maybe like they get accidents. When they come into now, now, psst. Bros, rat poison, rat poison. Because they know you cannot afford anything. And for my guys over there, if you deal with babe, if you deal with babe, there's some guys in the former for Lagos. If you just jam their car, bah, they'll just come down. Like their girlfriend did, they won't fall. Man, what the fuck is wrong with you, man? What the fuck are you fucking seeing, nigga? Shit, man, look at what you done to my car, man. I'm gonna deal with you, man. Go to form, the guy go to come, they beg. Honey, please, it's enough. It's not that bad. But the guy doesn't want to fight. You understand just one form. I don't see how happens. So as I've been go worry a while ago, I go try myself. I go carry one get essay. We drive. Now somebody just use my car. Now your corner. Hey man, you dey craze. You know they see. Man, I just gone down. I go go slap you for there now. So you dey craze. We made this time the girl go come dey back. me. The girl just come outside. Oh boy, she damn damage. She fuck up. Bright, pull your clothes. Give me. Pull your clothes. Give me. If you no beat this guy, I go beat you talking about worry na only worry thief go thief your thing they go come block you say dem thief your thing e get one guy wey dey for nra junction the guy dey move him phone two months later the guy come there come stand for dey wait for motor one guy just come meet am say bros you stand there two months ago abi wey dem thief your phone the guy say eh hoping say he wan get him phone back one nokia thirty-three ten abi the guy say eh nokia blue abi say blue I dey look your face since. Wait, that they come, let the guy go. Go bring the phone, come. Say, my guy, hold on, You put the PIN number. I know be said this since now. Put the PIN number, my be sell am. Then go move your thing, come block you, tell you, say they move am. And now, my, if I don't talk this thing, you go pain me. I know, you know, I get to talk am. Basically, Nigerian home videos, and they fuck up. Seriously, listen to the American movies them, um, watch them, listen to the soundtracks. The soundtrack doesn't have anything to do with the name. It's different. Nigerian films, the name and the name of the name of the soundtrack are the same thing. Seriously. Slow motion of American films are only for some kind bad places when the actor just won't come outside. You carry be gone. Just for your role. For Nigerian films, even when they write the names of the producers and the, the directors na slow motion make the film stay then their slow motion at any time even when ramsey know why they sleep say they do slow motion the films always na fok up and the annoying part na their posters american films watch their posters you go just see titanic only kate winslet and leonardo dicaprio na im dey there coming soon to a theatre near you titanic simple face off john travolta nicolas cage alone Nigerian film, pieces, nonsense. You don't even need to watch the film, you don't need to buy the film again. Just look the poster. Because everything where dey the poster they the film. Tell them born the actor, I see you kill my mama, so you just see guys, you just dey look so. so. You know, you just dey different. And they are not part na the way they act the films. For like if you go America, you watch American you go see them. Man, nigga, you wanna fuck with me, nigga? I'm gonna kill your ass, nigga. Die, nigga. you know, last fight. Indian films they talk nonsense We don't understand but we dey try. You just dey go like Boshkiri Galaba, Deshirila. One girl with the matter no concern go dey shout Nahi Nahi. Wetin concern you put for wetin to happen? Chinese films nonsense. They go move their lips like 1,000 times when they go talk something. You go see Shifu We all come outside. Hmm. Yo. Yo, now finish. Yo, silly bastard. They go out the fight. Only hand you go move But Nigerian films, come watch them now. Send to be. You come as a last fight. You, I will shoot you now, and you will die. Ah, can I yo, can I yo? Ah, please, don't shoot me. What did I do? Ah, shut up! Shut up! Shut up! Now, die! You can shoot the gun. Bam! Bam! Bam! Ah! Ah! Ah! You have shoot me now. now I will die. If they look for a job, normally, if you go to a company say, won't look for work, you drop your papers, your resume, your qualifications. They'll come go through them. Okay, you work with Living Brothers, you work with this one, you with Guinness, okay, okay. All five years, oh, that's very good. So, so they'll come ask you some simple questions. And that, just ask you for your resume. Finish, you just deliver your qualifications. And those are just simple. Even if you want to work as a cashier in a bank, you have to bring your qualifications. Now, if you want to rule the government, you want to rule the country, or you want to be governor, nobody that you for qualification. Do you know that? And that part is about the most important part. But they don't ask you. Nobody they ever come. Have you ever seen any president go like, um, hi, um, I don't rule Ghana for two years. I don't rule South Africa for three years. I feel room Nigeria. Nobody, no, no qualification. Nobody just come, just you know. somebody just say, um, I've been there prison before. I feel rule this country. <laughs> no, no, no qualification. Just that, that one deep. I know that one they go arrest me. I know. I don't. I don't let you go. But embarrassing, but the, the, the Obasanjo has done. Can we give that man a round of applause? Just a round of applause. But he has done eight years. Eight years that guy has done so well. I can name over a hundred things that he has done that has changed the life of the Nigerians. You understand? Know, let me name. No, let me name. Okay, from a, I know I can name a hundred, but let me name ten that he has done. One. He don't try, Shine don't try. times in life you feel so blue. You feel the whole world is coming down on you. The rest they jolly while you just need to worry. Don't let people around you come to tell you sorry. Huh. Sometimes I worry cause there's so much trouble in my head. I end up walking my ass up to find my daily bread. I could stop thinking and listen to some good music instead. Won't let these troubles get the best of me, so therefore I could dance, ooh, let nothing trouble my mind all my worries behind time to celebrate. let the struggles just I'm so I dance. the They say when girls want to buy pants, they are very proud of themselves. The person who is selling the pants will say, Buy your pants, 40, 40 naira. Say, madam, bring two, take 30 naira. But you need that girls. They try to package themselves. Look expensive. They are buying the same though, but in a different style. The person selling the pants will say, buy your pants, 40, 40 naira. They'll stand far and do as if they want to call a cab. Cabman, cabman please, cabman, Adam, how much for that yellow one? she will say, she will say, na forty naira. Let me give you thirty naira. I say, ah, my pikin, come see the bank. Come, come, don't come close to me. They embarrassing me. Who let the dogs out? conscious of the fact that if you laugh too much, something can escape. So each time other people they laugh, <laughs> you, <laughs> you understand? Maybe you work beans or you work egg, one of those things, or you drink milk. So you they control your valve. You know what misbehave. Anyway, I get lecture, and this is on how to mess in public and redeem your image. I go make am snappy. There are three methods the elevation, the integration, and the isolation. So maybe for time's sake, only one I go handle. That's the elevation method. It's a very, very technical method. Worldwide, poll don't show saying that women they use and pass. If you look around here, you go see say a lot of babes cross leg. You see, not be saying na nyanga. I dey see some of them here. When I talk and then they remove their leg. Not be saying na nyanga. a lot of guys they wonder say babes not dey mess na their method you see waiting, they waiting, they disgrace you when you mess na the sound because if only the smell it has no origin no identity nobody know you understand uh -huh. but na the noise now they pick you out from the crowd and waiting, they cause this noise na air vibration with the seats. so once you elevate eh the thing go just go away eh but you see if you have to experiment this it is very technical once you elevate please don't release everything at once if you whistle so you go first come out small then you go cross check you release another one again you pull back then you allow everything to flow then return your leg and relax Allow three minutes for the thing to circulate. Please do not be the first to acknowledge the smell of your own mess. Who let the dogs out? you don ever dey you don ever dey elevator may be say you mess before you, you only just enter from the ground floor you enter inside you mess second floor one fine babe just go enter and the mess still dey smell It happened to me for nikon hilton i just throw thinking say now only me go enter i just enter go like sixth floor. Press and boom. The man just hooked me. I just threw it out. Second floor, you know, even take the mess still ripe. The babe just enter. If you see like three babes, fine babes, they just enter. They come, they look me. Man, I look at my bone crazy. I, I can't explain what happened. See, these boys were just a mess for elevator anyhow. I don't even know See the mess. If I don't even enter this elevator, sir. All these air hostess, anytime they won't close that curtain where first class the day, you don't notice what they do. Then go walk up past all of them from that toilet side, walk come turn, come hold the curtain. dem dey born look all of una you know wetin dey their mind i dey wan closer now na say una oh, hustle una for daddy side o oh. every time my economy class economy class una go chalk buff, buff tire today. <laughs> oh those guys dey craze. Well, airline, I didn't blame any aircraft, any airline, ADC and the rest of them. They are tight as far as I'm concerned. Now, the authorities, now they messed up. For Lagos, we know if you take off because of pothole, the runway. Pothole. For Port Harcourt the other time, Air France jam cow. that news, as you enter CNN, they fo we fall our hand. Cow for runway. But think cow they do, you won't go buy tickets they see everything na cow cow lagos we wan take off i get show i wan die that day now. i get show hold up like eight aircraft no fit take off hold up come dey runway so till they come dey sell recharge card and gala so give me two there two gala here yogurt give me one yogurt and one empty recharge card abeg i'm telling you bad road na im don kill us you go dey one lane you know say those demarcation dey dey na lagos e dey abuja get good roads lagos you go dey one lane dey drive you go see another person for the other lane the guy go dey from no from the side you go dey see the guy dey dey move like this for your mind he dey dance to groove na line na bad road <laughs> e dey annoy me bad road don spoil i know one thing about driving have you noticed you know most times e dey shame most times those those days wey be say we dey struggle carry our papa car come go dey try impress babes one guy go come drive beside you the guy dey use automatic your babe dey beside you dey use those gear wey dey dey near the steering i get one push you like that wey e go back e no pain me o oh. na the kind music the guy dey drive one convertible as the guy drive come everybody for the hold up they hear the sound you hear boom the thing dey loud i mean i dey play one of my my small deck one kind small sound only twitter just dey come outside pss, pss, pss, pss. the song dey whisper dey pss, pss, pss. the guy just come park beside me you know those kind of guys wey dey drive big cars if dem drive come they go come look you come bone all of una dey do am if you just manage dey drive one big car you go just drive come the guy do am him sound come cover my own nothing pay me pass my babe come dey nod head to him own music babe come dey nod the the groove to the guy own her bone no yawa nothing spoil she no fok up reach o oh. the guy music come stop she come tell the guy excuse me can you play that track again the <laughs> craze i'm working your father. Nobody go fit abuse us. Abuse us. Hip hop direction. Hip hop direction. Hip hop direction. Hip hop direction. Hip hop direction. Hip hop direction. Hip hop direction. Hip hop direction. Hip hop direction. Hip hop direction. Hip hop direction. Hip hop direction. Get out of the with who? What's the issue? This rap is from me. That nigga I really love you. Love you. I won't make everybody. go for it.